béèyàn ṣe gbà ṣe fi wò ó ta ló pín sí méjì ìṣègbèfèrè ti ṣẹ́ àti èyí tí ó jẹ́ ti ọ̀rọ̀ méjèèjì náà òun náà ni ó ní ìdí pé kéèyàn kò kẹ́lìmọ̀ lélẹ́rí kéèyàn kò kẹ́lìmọ̀ lélẹ́rí. àwọn nǹkan lè sọ di pé kíyàn mọ́ di láti pẹ̀ kẹ́límà bọ́yá ẹni tó sọ yìí àìmọ̀kan ló fi sọ àìmọ̀kan ni ó fi sọ ó lè mọ́ nídìí kíyàn ó pẹ̀ kẹ́límà irúgbà tí lọ ní ọ̀nà kan tí àwọn sọ̀hábà wá bí àyè kan pẹ̀lú ànábì sọ̀lá àlọ́sọ̀ wọ́n wá rí igi tí àwọn gèfèrè tí wọ́n máa ń fi nǹkan ìjà wọn kọ́ tó ṣe pé nǹkan ìjà ibi tó máa fi kọ́ ìwọ́n gbà pé agbára ó ṣe kí ni yóò dé bẹ́ẹ̀ wọ́n gbà pé agbára ó dé bẹ́ẹ̀. wọ́n wá sọ fún ànábì pé ilé òjíṣẹ́ ọlọ́run èjì alìlánẹ́ záàkà àníwá irú oge kàmẹ̀kánà ti láhùn záàtò àníwá ilé ànábì báwa náà wájú kan àbí nǹkan kan táwa náà máa fi àwọn ìdá wa ọkọ̀ wa kọ́ tá bẹ̀ tí ìdá wa náà ti bẹ̀ gbàgbára nígbà tí èèyàn bá léèyàn rẹ̀ ẹ́ òka àbí sọ pé àwọn àfa máa rẹ òka kọ́ra àwọn máa rẹ láwà ni. wọ́n bá fi láwà níyìn ń nọ̀. tá máa ń jà tó wárí tó ń lá lọ́wọ́ tó fi ń jà wọ́n rò pé lásán ni o. ẹ nígbà tí làákàyè bá dàrú ìran àríkè yẹn fi láwà níjà láwájú ẹni tó mú ìdà lọ́wọ́ ó ti ẹ̀kọ́ mọ̀ pé láwà níyẹn nítumọ̀ pàdé níyẹn wádà yóò mọ̀ pé láwà níyẹn lẹ́gẹ̀ ni ó nítumọ̀ wọn láwà ní lásán ló kó bò ó wó lulẹ̀ ni àwọn ẹni ọlọ́run ọba ẹni èṣù wíwẹ̀ lẹ́kẹ̀ ọlọ́run eré anábì ìjì alánà záàtà ni wàá tì táwọn náà wárú tí wọ́n ń se yìí gẹ́gẹ́ báwọn náà se ní anábìnrin ẹ̀ ti sọ gbólóhùn kan tó tóbi irú èyí táwọn ìjọ musa sọ fún musa jò ní ẹ̀yìn náà ti sọ wẹ́ àwọn òwárí kàńbì kankan àṣìdábà kan sọ tó ní ànábì wa ni pé kí wọ́n tún tẹ́lẹ̀ mọ́ pè níbi ìròyìn ọ̀rọ̀ kẹfìrí náà wá sì sọ ànábì dẹ̀ fi rin lẹ̀ pọ̀rọ̀ kẹfìrí wọn sọ. So torí èyí tó súnmọ́ ni pé àìmọ̀kan tó mú wọn sí yẹn ni òjì kó torí ẹ̀kẹ́ ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ náà ni a níwọ̀n bá sókè so wọ́n lọ tààrà àná sóyè náà. being direct nísìnyí a tún ní bí ó tún ní títún rò but ó ti ṣe ní ìtọ́tọ́ jẹ́ pé yóò hàn sáwọn èèyàn kó dìde dára ọlọ́run bá mi kẹ́ òjò gbogbo wa ọba tó ní ọkẹ́kùn yẹn ò ṣe ní kọ́ kẹ́wọ̀ direct ó dùgbà tó nínú ọba ṣe fókùn ní kó wá ṣe fún ọ bígbà tí ẹ̀ máa ń bẹ láyé pé eré ọlọ́run ọba bá mi sowó bá mi sí ọlá bá mi sí ọrọ̀ fún ọ̀rẹ́ mi kọ́rẹ́ mi náà wá ṣe owó àtọ̀rọ̀ fún mi náà. sẹ́ni pé ó ti ta sí lọ́pọlọ sọ̀tọ́rí ọ̀rọ̀ ní dákọ́rọ̀ ọkọ̀ bèèrè bèèrè tí ó bá ní kókó bó ṣe sọ fún ọ̀nà àbúrò ọ̀rọ̀ tí ẹ oní tó bá ní kókó gbogbo wá fún kó lè rántí ilé ọ̀dà wọ́n lè nígbàgbọ́ bẹ́ẹ̀ lóòótọ́ òkú wọn ní rántí ilé ó sì rántí ara ẹ̀ ó ti yẹ sóòkú tí rántí ara ẹ̀ tẹ́wàá rántí ilé òun gan ọ̀rọ̀jú ti ara ẹ̀ òkú ọ̀rántí ara rẹ̀ náà torúkọ ẹni tí a bá ní ọ̀rántí nǹkan ọ̀rántí ara ẹ̀ ajẹ́pọ̀ fẹ́ ṣe rẹ̀ láǹfààní ọ̀yẹ̀kẹ́ ah, ṣe báyìí ọ yẹ kí n fi gaba ilẹ̀ bẹ́ẹ̀ náà ìwé ẹ̀kọ́ ẹ̀tọ́ rántí ara rẹ̀ ó ti gbàgbé ara rẹ̀ ló bẹ̀rù ó ti gbàgbé ara rẹ̀ sórí ìlú tí ó bá rántí ara rẹ̀ tí ó rà ara rẹ̀ sórí ìlú ọtún yóò lọ ṣe tó yẹ kó ṣe tí ó wúlò fún òkú lè ṣe ẹ̀kọ́ fún rẹ̀ ní kò lè ṣe ẹ̀kọ́ wọ́n gan rántí ara rẹ̀ àti yóò rántí ẹ̀ òkú mi máa sùn lọ́rùn o ìyá mi máa sùn lọ́rùn o àpọ̀dà ìyá rẹ̀ gan-an nígbà tó wà láyé tó sòtẹ́ hàn ó pariwo rẹ̀ fẹ́ ó gbọ́ ní. ká tó wá sọ pé ìgbà tí ó ti kú wàá ní mọ́sùn lọ́rùn ẹ jẹ́ àrònú pa yorùbá yorùbá ẹ ronú yorùbá ẹ ronú ádìhì kẹ́límọ́ tó ń kó fòrí ọ̀rọ̀ gèfèrí lélẹ́yìí ọ̀rọ̀ torí ẹ̀ ìyá yín kan ìyá yín kan tí yọ̀ràn tí yín ò sí wọ́n ní kò ṣe dáadáa wọ́n ní máa rántí ìyá rẹ̀ pẹ̀lú kọ́ ọmọdé gíní ọmọ tọrọ àdúrà fún owó kí rántí wọn ní ẹ̀ka ní òfúrúsàdúrà fara ayé. E, àwọn ayé ìṣàdúrà parọ́ ọ̀run káwa náà tó dàbí àwọn káwa náà náà tó dàbí àwọn káwa náà tó dàbí àwọn òrírọ́ òkúrọ́ ara ayé nìkan ní máa ń ṣàdúrà fún òkú òkú ìṣàdúrà fún ara ayé òkú. ọdụ olè ó ìgbàgbọ́ burúkú ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ó rùn a ní fara yìí à ah, ó lójú tó ààrẹ ẹgbẹ́ tó bá lójú tó ààrẹ níwọ̀n sí kẹ́ni kọ́là tó bá tí ń gbogbo jẹ́ àdìsẹ́ rẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ tí ń mẹ́nu kẹ́ kò lè ṣàdó àfẹ́rí kankan kò lè ṣàdó àfẹ́rí kankan kọ́tọ́ wá sọ pé àmúwé ah, òkú yẹn gan bẹ́ẹ̀ nù ìyá ni ọlọ́kọ̀ mọ́sá sọ wá bẹ́ẹ̀ ọlọ́ ọ̀tá ọlọ́ tó dà tó ní àwọn tí góòlù yẹn jẹ́ góòlù kan méjèèjì àti ìwọ̀dà ní ìjọba ní wọ́n mí sí tí wọ́n mí gbogbo ẹ̀ lẹ́ẹ̀lélò omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ó ti omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni torí pé. bá mú ẹ̀kọ́ tó o sì mú omi rẹ̀ ó gbóòórùn ẹ̀kọ́ náà ń bẹ̀ ó sì mọ̀ pé omi ẹ̀kọ́ ló ń mú yìí yóò sì yàtọ̀ sómi lásán ó sì di àǹfààní kan ń bẹ̀ lórí ẹ̀ ni pé àti góòdì tí wọ́n mix you àti tí wọ́n mix ọkùnrin ọgbọ́dọ̀ lò ó haramun lè dòkó kó màtí wà halalun lè iná àfihàn anábìlọ́sọ bẹ́ẹ̀ ó ní góòdì tẹ́rí yẹn o. ọlọ́run ṣe léèwọ̀ fún àwọn akẹ́ni àwọn ọkùnrin tó jẹ́ mùsùlùmí àmẹ́tọ̀ ni fáwọn obìnrin ẹ̀yẹ́ máa lò lọ alàgbádùn ti ń náà alàgbádùn tó bẹ̀rẹ̀ obìnrin kó tó láti bíbà kó tó dé èjìká kó tó tó láti ọkọ rẹ lè rí sí nǹkan ó fóun náà lè mọ gbóhùn rí ẹ̀rọ pé ṣe pé àbí múlíkà náà kọ́ ni ti ta sọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ọkọ bọ́ wá ní àwọn ah, àkílé ṣe ní lórí tí yín náà nígbà máa gbà tèmi ni nìkan bá wọlé tó bá ọmọ bẹ́ẹ̀ èrè ni wọ́n o. torí ó ti pọ̀ ju àbóbìnrin ayọ̀dá rẹ̀ fún tó bá wù kọ́sí kí ni kọ́ máa lò ó ọlọ́nkọ́ mọ́sá ṣe lọ́rùn fáwọn obìnrin wa kọ́ orí ẹ̀. kó sínú kí ni àní góòdì sẹ́ obìnrin ọkùnrin ọgbọ́dọ̀ lò ó. ìyá ni bí o ṣe wọ ọrùn ebi góòlì náà ṣàlùkọ rẹ abẹ́ rọ́kọ mi fún mi. ẹ ní ẹsẹ góòdì nù ìdán péjì fi góòlì ẹsẹ góòdì wọ́n fi ọ̀dà góòdì kìí ṣe góòdì wọ́n kàn lọ lo kọ́lọ̀ góòdì bí kọ́lọ̀ góòdì ni. sẹ́ẹ̀tì mú yìí orí kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ kí òpólè náà góòdì kọ́lọ̀ góòdì ni sí kọ́lọ̀ góòdì wá mẹ́rin kankan ni ó ti yẹ tí o bá ti jọ góòdì tó bá tún jọ góòdì lánìkẹ́ ẹ̀sá fún tó bá jọ góòdì lánìkẹ́ ẹ̀sá fún torí ìrújú àwọn ìbá ti jọ góòdì kan ní kọ́lọ̀ rẹ̀ ní kọ́lọ̀ mẹ́rin kankan náà fìlà rẹ̀ tó jọ kọ́lọ̀ góòdì náà wọ́n wulẹ̀ nù àmọ́ tó bá gbé góòdì gangan ni àbí wọ́n lọ sí ara góòdì wọ́n sí kọ́lọ̀ ara góòdì gàgà báyìí wọ́n á fi sí lára wọ́n á fi péètì rẹ̀ ó ti di góòdì náà nù ẹ tí ì gẹ́tẹ̀ kò yẹ sẹ́mi pé àní góòdì lágbèjúwe nísìnyí góòdì kágbé pé ó dàbí òkúta ẹ lè fọ́ òkúta sí wẹ́ẹ́rẹ́ tẹ bá wọlé lẹ́nìṣẹ́ ẹni tó kéré ju ní òkúta àbí tó kéré gan ẹ lè rí góòdì tí ò ní ju báwọn náà lọ tí ó kéré gan tí ò sì ní wọ skéèlì kankan gram kankan kò ní gbé gram kankan ṣé ẹ wà ní kẹsì góòdì wọn ni ṣé olùsọkùnkùta tó wẹrẹ jù tẹ̀rí lẹ́lẹ́ tó kéré ju kéré tó kí lẹ́pẹ̀ ẹ́ stone so ó wọ ground kọ̀ wọ ground ìyẹn kọ́ ni iṣu wa ó ti góòlì góòlì jẹ́ so ẹ̀yin obìnrin a máa ń gbogbo wa àtọkùnrin àtọbìnrin a gbọ́dọ̀ fi kọ́ọ̀bù góòlì mu mi kọ́ọ̀bù góòlì àwọn ọ̀rọ̀ ṣe kéde a gbọ́dọ̀ fi páànù rẹ̀ mú mi agbọ́ rẹ̀ mú mi ó ti yé àwọn eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáà gbogbo àwọn kan tí ká mọ́ fi ṣe kan mí àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ jẹun mú ẹ̀ àgbọ̀dọ̀ mú mi nínú rẹ̀ atọkùnrin àtọbìnrin nù àmọ́ sáà lè fi sọ̀sọ́ lóbìnrin kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀sìn wa lọ́yọ̀ǹda rẹ̀ mo rò pé ọlọ́ọ̀tà Eh? sáàlẹ̀ gọ́ọ̀dì tó lé ẹ́ wọ́n ti lọ́kùnrin ọ̀gbọ́dọ̀ ló ọkùnrin ò lè fi tó lé bọ́tí obìnrin lè fi tóru yàrá rẹ̀ torí ń lò náà ni àmọ́ ọkùnrin tó ń lò ṣe tó ń lé ò lè fi tó lé torí ìtumọ̀ pé ó ń lò náà ni ó ti yé. ẹ̀rí bèrè àwọn záwọ́rí kọjá pé góòdì ní nǹkan wọn lórí sáwọn náà kó sí náà mú òkú sí ṣé wọn ọyọ wọn kò mẹ torí pé wọn bí wọn àwọn gẹgẹ wọn bí wọn ní góòdì ni torí ẹ ló fi yọ wọn kò mẹ ìbéèrè mi. ìbéèrè mi ni pé eh, sísá ń béèrè ìbéèrè kan lọ́wọ́ mi gbọ́. ó fẹ́ àti ó fẹ́ bí àpá àpọ̀ so fine ṣe ṣe àti ọmọ ẹni wá kúrò náà.

kọ̀ wá nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. ayé kókó o tó bá yẹ pé kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ wèé wèé báyàn dámọ̀ràn yẹn bíyàn bá nífẹ̀ẹ́ yẹn mọ́ kò ní mọ́ náà nù tó bá dẹ̀ ti bẹ lọ́n bẹ lọ́n tó di pé òun ò nífẹ̀ẹ́ iṣẹ́ tí ó fi mọ́ wá sẹ́ lọ́hùn kókò lábẹ́ ọkọ yẹn wọ́n yẹ pọ́kọ yẹn náà tọ́jú rẹ̀ ni o lè torí ẹ̀ náà kó torí pé pilẹ̀ níbi kọ́kọ́ ṣe kí ni o tọ́jú ẹ̀ tó wá jẹ́ pé torí kọ́kọ́ yẹn ò ṣẹ̀sìn ní o lè torí yẹn náà kó torí pé lára ń tà máa torí ẹ̀ fẹ́ yẹn nìyẹn kò bá jẹ́ pé jọ́nà lọ́wọ́ ẹ̀jọ́ ṣẹ̀sìn ni wọ́n padà wá ń ṣẹ̀sìn tó jẹ́ kójú rẹ̀ bá ti là ṣẹ̀sìn yà ṣe kí ni yà kó ẹ̀sẹ̀ obìnrin yẹn ni pé kó di ẹ̀mí rẹ̀ dáadáa tó wá fẹ́ kúrò ọmọ tó kó tẹ̀kọ́ tó mọ̀ lọ́ba ló jẹ́ kòkòrò kó jẹ́ kó lábẹ́rú àfábẹ́ ní òfin dáhùn torí pé ètò ṣe ẹni tó tún jẹ́ èèyàn rí ẹni tí yẹ sẹ́wò kìí ṣe èèyàn rí èèyàn bú ni ọ ó ti gbogbo ẹni tí máa yẹ sẹ́wò kìí ṣe kíni ẹni ibi tí ń pọn máa rí iléèwé ni ẹni ibi tí ń pọn máa rí iléèwé láti yàrá gbé ọmọ oṣù méje ó ti àbọ̀mọ abi abi àbí àbí àbọ̀mọ ọmọjọ́ mẹ́jọ ọwọ́ pọ̀lọ léwẹ̀ ó ti yé ọwọ́ lọ́wọ́ papọ̀ nínú rẹ̀ pẹ̀lú nínú léwẹ̀ dákùn sọ́ọ̀tẹ̀ sílẹ̀ ni àbọ̀ gbé lọ́wọ́ àbọ̀ pọ̀n sẹ́yìn àbọ̀ à ń gbé ẹ̀bí aṣọ. ẹjọ́ dá mi lóhùn tó bá fẹ́ sí o rárá mo fẹ́ràn ọmọ yẹn púpọ̀ ni ìbẹ̀ wọ́n jẹ́ pé ọba pàlọ́ léwẹ̀ ọmọ tó bá ti dàgbà tó máa ti ń bí ọmọ ọdún méjì mẹ́ta irú yìí wọn lọlẹ̀ lọ pàlọ́ léwẹ̀ wọ́n sì léwẹ̀ náà wò ní pẹ̀lú ọ̀rá ṣíkìnì yóò dún lẹ́gbẹ̀rún yọmọ wọ̀ tó fi wẹ̀ tán tí wọ́n náà wà wẹ̀ ọmọ wa ọmọ ọmọ ẹjọ́ mẹ́jọ ọmọ ọdún kan wá gbé lọ léwẹ̀ ọ̀daràn ni ọ́ àwọn àfa àwọn bí wọ́n ṣe rí nu àwọn ọ̀bàbàbà ní ti ń ba tara alẹ́jẹ́ àti tara oko ọlọ́run mọ́sà bá wa yọ wọ́n kúrò ń bẹ́ o mọ́sà yọ wa náà o yọ wá kalẹ́ o o ti yọ wá báyìí mọ́sà yọ wá kalẹ́ o èè mọ́jà tó ṣe rí bóyin mọ́ o torí ẹ kókò lábẹ́ ọkùnrin yẹn ṣọba ti nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. kọlọfẹ́ ẹlòmí tí ó bá nífẹ̀ẹ́ ọtí lọ́tọ̀ nítorí ìdí rẹ ni pé bí o ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ni o lè mọ jàǹbá àfáà yẹn sẹ́mọ̀ pé ni ní máa ń jẹ́ kéèyàn ó yẹn ni yẹn wá o ọlọ́run obì kò ní béèrè pé à ń ìfẹ́ kí ó dàbí pé ẹni yóò mọ̀ ìbànújẹ́ ni àbí ìfẹ́ káwọn èèyàn ó bú mi ni àbí torí àwọn ọmọ mi ni ẹ̀kọ́ lómi ò torí ni torí ọmọ mi ni ni ò jẹ́ kúrò torí ọmọ rẹ ò sì ń jàǹbá ẹni ẹlẹ́ni ọ̀wájú ń súnmọ́ ẹ òòjọ́ lẹ́nu lérí rẹ ó bẹ̀rẹ̀ sí ní bo ọmọ ọmọ lójú kọjọ́ ẹ̀kan mọ́ lọ tọ́jú ọmọ rẹ̀ ń ta ó pè é ó pè rẹ̀ o tó kó ní kọ́ da kọ́ yọ̀ǹda rẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ mọ́sá sí wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ lọ́ọ́ ta ara àtẹ̀yìn ó kówó kun kó tó rí mìíràn àti kò ní kówó kun kó tó rí mìíràn tọ́jà bá wà ní one fifty tẹ́lẹ̀ ẹ sì ra ní ọ̀rẹ́ náírà tẹ́lẹ̀ ẹ ń ta ní one fifty ó wà ní two hundred kò bá ní five hundred kíra àmọ́ á ta ní seven hundred àyè gbọ́ láti fò láti one fifty tiẹ̀ tó ní tọ́ lọ́jà yẹn lẹ̀ kọ́ lọ sí seven hundred naira kọ́ lọ tà bẹ́ẹ̀ kò sí tọ́ta kò ní ní ó ti fàzáàlìkà fọdùnláì ní òtún ìgbà eléyìí ni ọlọ́ọ̀lọ́run ti máa ń fẹ́ ni tó bá fẹ́ pàtó wọn ni ó sì ra kalẹ̀ ń dòní mílíọ̀nù lọ ra kalẹ̀ nínú ọjà yẹn ọ̀yà zero five fifty lọ́nà mílíọ̀nù ó di mílíọ̀nù ní àná lójú ẹsẹ̀ tó bá tó wá fẹ́ kọ́ yá wọ́n á lọ gbé kalẹ̀ fáwọn èèyàn ní kíni ọkọ̀ rẹ̀ níta àbí sísè ọ̀nà ìlera sọ pé wọ́n rọ́ọ̀ṣì wá wá sílò five hundred lọ́nà kínní lọ́nà mílíọ̀n ọ̀pọ̀lélọ́dún yìí. bí àárín ẹ̀sìn jẹ́ lọ. torí pé islam náà da púpọ̀ nítorí pé islam bá tọ́ da ni pé ẹ máa ń wo àǹfààní mọ̀sálẹ̀ òlè ntí ọ̀dà fún yín àǹfààní islam náà wò. nítorí pé jọ́ tí nira bá dé náà ni wọ́n lọ fara kó ọjà yẹn tó wà ní ọ̀rẹ́ rà tẹ́lẹ̀ tẹ́ta ní one fifty sọ pé ó lè rọrùn kí ọjà yẹn kó di fifty naira kó mọ ata seventy naira ọ̀rẹ́ ti ra mílíọ̀n kalẹ̀ èlé lọ́sọ̀ọ́tì ọjà yẹn tó tún mọ́ expire ni ọ̀wá ni èyí ní ta èyí tí mo ra ní ta ah. wọ́n ní ẹni tí wọ́n gbé lọ́wọ́ ni. wọ́n gbé ten thousand ọba ní yéè ó ní mo fi ṣe léyà mo fi sọdún ẹni tó gbé ní mọ̀ ni o wọ́n tó lọ sọ́dọ̀ àwọn àbọ̀ níyẹn lówó owó àníyàn lásán one thousand ni owó àníyàn bí one thousand kún ten thousand ó lè lò eleven thousand ó dá àníyàn tó báyìí àfa dá yìí pẹ̀lú wọn ló browse ó browse lérí yèpẹ̀ ọba search lérí gọ́ngù yèpẹ̀ ọba kò bá rí kankan ẹ̀fà ni ẹ̀yìn dà network fẹ́ẹ̀lì ẹ̀fà ni ẹ̀yìn dà ní àbá mo ní ẹ̀fà ni ẹ̀yìn bá a ti ń ṣe nù ẹ̀fà ni ẹ̀yìn dà ìbáṣe ẹ̀yìn dà ẹ̀yìn máa lọ́wọ́ wọ́n tún fi wá tàbí mí dàníyàn báwo aláwọ̀ akọwà aláwọ̀ akọwà ara yín gan ni só ti ń rùn ara yín gan gan ni só ti ń rùn ẹ̀rẹ́ ti tó gbówó yìí ọmọ yín ni ọmọ yín wálé yín lórí àgbọn wálé yín ọmọ yín ló gbé yìí àmọ́ ẹ̀ lè lọ béèrè ẹ̀sìn lọ halẹ̀ yóò wá káwọ́ lérí á sì kankan fún mi nígbà sì wọ́n fún ara wọn á gbé kalẹ̀ ni wọ́n fún ara wọn á gbé kalẹ̀ torí ẹ̀ lè béèrè sẹ́kọ̀ọ́ ti fẹ́ mẹ́ni tó dín wọ́n dẹ̀ ti mọ̀ á òun náà sọ̀rọ̀ kó wòlé lọ béèrè lóòótọ́ ẹ̀ sì á sì nǹkan tá a fi kiri yọwọ àfa ìwé ọgbọ̀n yóò gbé kalẹ̀ wà tó kó three thousand èló yóò parí three thousand naira ó lè two thousand ó fi five thousand ó fi wá ten thousand kò ní mọ̀ díẹ̀ díẹ̀ kó gbà lọ́wọ́ ẹ̀ gbọ́ wá bí níta rẹ̀ ẹ máa lọ ẹ̀ ní wọ́n gbowó yẹn kalẹ̀ ẹ̀jọ̀ kalẹ̀ ọjọ́ kẹ́ni ọjọ́ kẹ́ni ó lè lọ́jọ́ kẹta kò lẹ́yìn ẹ̀rọ gbogbo kalẹ̀ ó tún lọ tún bẹ́ẹ̀ wà bí ìrìnwó dáadáa ni. kò rí owó mi tó mú ṣiṣẹ́ àbá bá gbà bá àlàgbò èyàn wá sí èyí àbáwọn náà wà ní wọn yá ni yóò sì gbé kalẹ̀ lọ tó bá bọ̀ ọjọ́ mẹ́wàá pé kò rówó yóò ka kàmú àbáyé parọ́ fún mi àṣùwọ̀n náà nílá a pé owó tó sọnù ń jọ́ sí òtí pé sọ mí ọ wà lọ sọ five thousand nínú sọlọ ní ẹni sọdọ àpá kò sì sẹ́yìn ọlọ́pàá gbé kò sí. torí ẹ gbogbo láti lọ jẹmọ ẹ ọjà rẹ tó ṣe pé ọlọ́run ní tà ní seventy naira ó sì máa expire láìpẹ́. ọwá lò ní ta sọmọ pé sọtẹ́jì rẹ ní ọ̀rọ̀ kọ́ mọ níwọ̀n bá mu iṣẹ́ tó fi sọ́ọ̀tì eighty naira ọ̀ padà sọ́ọ̀tì kíni one fifty yẹn gẹ́gẹ́ direct ọ̀ padà sọ́ọ̀tì rẹ̀ ọ̀hún tààtì àlọ́ ẹ̀kọ́ na dọ́lọ́rọ́ náà ọjà kò ní jèrè fifty naira lẹ́yẹ rẹ̀ àtẹ̀rẹ̀ owó mi ò ní kò ní nígbà wọn máa já ká dojú ká yàrá yọ wọn bá di kẹrin bá di fẹẹ tùmọ lọ ó bá di pé ó ti expire expire date kò kò torí ẹ̀ pé njọ́ ti gba kámútọ̀ tá seventy naira nìkan lọ ń darun ọkàn ni ọlọ́run tó lè gbóre mí ìdé kíró tó gé ó mi lọ́ àmọ́ ni àní ah, ọ̀tá ní one fifty yẹn o bísọ̀ tó fi tán seven hundred naira wọ́n lè tán six hundred naira ṣé ra àwọn tó ń gba aládá torí pé anabi wa muhammad sọ pé sọlá àlùwà sálà pé rahimallahu rajula samaha ìdàbà á wà ìsàṣàrà wà ìsàtàdà anabi ní kọ́nà bá wà kí ọmọkùnrin kan ọmọ kan tó sì pé ó sì rọrùn fáwọn èèyàn ó sì rẹ̀ fáwọn èèyàn nígbà tó rà àti ìgbà tí ọ̀tà kọ́dà àwọn èèyàn tó jẹ́ lówó ọ fẹ́ sìn wọn lówó ó tún sì rọrùn fún wọn níbi sísè ọ̀pariwo mọ́ wọn kò jẹ́ kára àdúgbò ọmọ kí wọ́n jẹ òun lówó so anábìrin kọ́ lọ́ba kẹ ọba tó gba ládàá lẹ́yìn pé o tó ti gba ládàá o tó ti gẹ́ni alùpùpù sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́. Thank you kí ló fẹ́ fi yẹn sí ẹ́ tọ́ o ti wá gbọ́ lórí ta ní abákìrì lójú lọ abákìrì lójú ànábì lọ ó gbọdún méjì ní ọwẹ nǹkan bí ọdún méjì lọ gbà lọ abákìrì So now, Elohim. tọkùnrin bá ró sọmọ yá ó ti yé tí àwọn tó ró mọ́yà yìí tásọ yẹn ní tó bá ti dé ibi kókósẹ̀ rẹ̀ tó bá ti dé bo kókósẹ̀ rẹ̀ so ó lè kírun kó jẹ́ pé tó dáa ní kókè kan wà ní èjìká rẹ̀. ó ti yíwá ní tọ́ tàbá bèèrè pé só ẹkọ́ nírun àbíkọ̀ ẹkọ́ nírun tí wọ́n náà rẹ̀ nìkan kọ́ wọ pàǹtì ó sì wọ síngílẹ̀tì tó bá pè bi bá bí ọ sọ́jú rà bí òun ọmọ pàǹtì àti síngílẹ̀tì ó kéwù kí ni ìbéèrè kí ìdáhùn rẹ̀ ó ní onírun ni fún ọ la sọ pé ọgọ́ obìnrin tí ń kírun pẹ̀lú levis tí ń kírun pẹ̀lú jọ́ǹpà tó ń kírun pẹ̀lú miniskirt gbogbo rú àwọn obìnrin bẹ́ẹ̀ ọlọ́run ní jó fi mọ̀ sí ó ti yé sàbónahu ayé ẹ̀yìn rò pé tó fúyẹ́ ni ẹ rò pé tó sèbù ni wà ń dàláyé àlè yìí àwọn lọ́dọ̀ ọlọ́run tó ṣe kẹ́ni tó tóbi torí ìdílé àwọn ọmọ wa àwọn ìyàwó wa àwọn ọ̀rẹ́ wa àbí àwọn ẹ̀gbọ́n wa ká sọ fún wa bó ni wọ́n ṣe ṣe kẹ́ni ó sì lórí tó àárín ọlọ́run fún ọ̀sà. arúgbó náà tó bá fẹ́ kírun yóò bò dáadáa torí pé ọ̀tọ̀ ni múra lórí ọ̀tọ̀ ni múra ní ìta kárúgbó bá ń lọ̀ta arúgbó tí àǹfààní àǹfààní ọkùnrin ti tán lára rẹ̀ ó ti expire tí àǹfààní ọkùnrin gẹ́gẹ́ ni ó ti expire mọ́ lára irú arúgbó bẹ́ẹ̀ ni wọ́n ní o lè má lò jam o lè wọ miniskirt kó tà máa miniskirt yọ wọ́n náà kó dé orúkún rẹ̀ ó dé kí ni kó dé orúkún rẹ̀ so àwọn tó bá fẹ́ rìn dí sí ìdákọ́lọ́ rìn dí sí wọn káàrí wọ́n sì tọ́lẹ̀ lẹ́yìn so yé o jẹ́ nǹkan kan tí wọ́n bó jẹ́ pọ́lọ̀ ní bí káwọn yẹn náà lò ó ní òun ló tún fi ń lò rẹ fún wa kálukú ó lò náà ní kọ́sí kínní tó fi ń lò rẹ fún wa mo rò pé. tó bá yẹ ipe àwọn kìnìún tó wọ̀ ẹ́ tó bá wúwo sí náà máa wúwo sí ẹ̀ tó bá rọrùn tó bá wọ mínísítì tó bá rọrùn tó ròyìn àbò ẹsẹ rẹ tó dẹ̀ rú dáadáa tó sì wọ ọdún tó gbogbo ọwọ́ rẹ̀ ní ọ̀rùn ọba ìkọsíkú ọlọ́kì kí ló dé ẹ̀yìn lẹ́ni tí ń se bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìjà yìí ẹ́ bẹ̀rẹ̀ sí ọjọ́ bẹ̀rẹ̀ ẹ sàlàyé fún náà ni wọ́n tẹ̀yìn bá ti gbẹ̀sìn náà lèyàn gba gbogbo tó bá mú àmà òsì àbẹ́fẹ́ kọ́ bá wá fi irun sùn fún mi ẹ sàlàyé fún náà ní pípa àmì kírun náà bí wọn sá bẹ̀rẹ̀ tó ní pípa sùlámù lónìí ẹ sàlọ́ mi kọ́ sàlọ́ ọ̀la kó tó kírun ẹ ṣe dájọ́ sí iná pé ọ̀pọ̀ ọmọ lájú kò sí mọ́ ṣọ́ọ̀ṣì kọ́ kọ́ so bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ní asọ̀tọ̀ ìwọ́ ní orí torí ẹ̀ ìwọ́dọ̀ àwọn mínísítẹ̀tì káàkiri tó ọ̀bájẹ̀ tí lè fi ẹ̀sẹ̀ yẹn lẹ̀ tó sì fẹ́ kírun máa rọrò tó bá ti tíráàpù àbọ̀ ń lọ ibiṣẹ́ mòrò sínú báàgì rẹ kọ́mọ̀ pé fẹsẹ̀ rẹ mọ́ níbi ìjáde wò mọ́tò jẹ́ pé bí irun ní torí ẹni tí ọba nírun ní iṣẹ́ rẹ àfa ọkẹrin láti kìá mọ́ torí ẹ mú èrò ara kò fi rẹ so wọ́n dẹ̀ gbọ́dọ̀ bu ọwọ́ rẹ torí ẹ̀ tó bá jẹ́ pé àwọn tó ṣe kíni tó jẹ́ short kíní ni tó mú jáàbù tó lù lọ́wọ́ náà tí ó bo apá nígbà tó wọ́n fẹ́ kí o ó ṣe nínú ẹ̀ ọlọ́run àwọn àfáànú yìí ẹ̀ ọlọ́mọ sàánú wa lérí wọn o ọlọ́mọ sàánú wa lérí wọn o eléyìí tó yẹ kí àdúgbò ọmọ sọ yìí o tí wọ́n àzọkú sọ̀rọ̀ wọ́n á ní tún sí ìwọ tó rí ara tún sí wọ́n lọ sí kí ni tún sí ni o ni mo ń tún ẹ̀sìn sí ni àwọn èmi ọ̀fẹ́ ọba jẹ́ ni à ẹ wò kúrọ́ ẹ wọn náà lálùsùn náà ó dúró wọn náà náà wàlá yóò gbé ẹ mọ bígbà tí olè bá jalè tán tó jáyà lówó gbà tó wá ń pariwo lè tí wọ́n lè tó náà tó wá ń pariwo olè àwọn tó fẹ́ mú bọ́rọ̀ rẹ̀ ṣe nínú bí kan náà ṣe ń sọnù o ìkan náà nù náà ṣe ń sọnù ó ti mọ̀ yíhun náà àánú ìsìláàmù ní ṣe àánú ìsìláàmù ṣe àánú sì láwọn ń ṣe ó dẹ̀ ní ẹja kọ̀yìn sọ́lọ́hún ẹni tó bá fẹ́ lówó yọ kọ̀yìn sí ọlọ́run ọba ni àánú sì láwọn ń ṣe mí àánú láwọn ń ṣe ó sì lẹ́ni tó bá fẹ́ jẹ́ èèyàn yọ jẹ èèyàn ó yẹ kó o ní àánú ara rẹ̀ ń ṣe ọ níwájú ọlọ́run àánú ara rẹ̀ ń ṣe ọ níwájú ọlọ́run wọlé àwọn ọdẹ tó sọ àwọn yẹn lọdẹ tó wà wọ kékeré àánú ìsìlámù ṣe mí ẹwà àwọn eléyìí rè sí àwọn yẹn náà tó wà ah, wọ kékeré àwọn àwọn akọrọ àwọn wòlé àánú ìsìlámù ṣe mí torí ẹ kọlọ kọ sọ wa bẹẹ torí ẹ lọ ẹ kó máa sọ ní wọn sọ fáwọn èèyàn níta fẹ́ lẹ́nu ọ̀sọ́ wọn sọ ni sọ bẹ́ẹ̀ kàmí ni wọ́n ń ṣe ọlọ́mọṣàṣọ àbí àbúrò wọn. ìwọ náà létí tó fi ń gbọ́rọ̀ bọ́ ọ bá kú ò ní ẹ́skíùsì o tọ́ kú ò ní ẹ́skíùsì o àfikọ́ ọbẹ̀ lọ́wọ́ ọba kú ọ náà jẹ́ kan àwọn ènìyàn nísìnyí wàá sẹ́sìn tó dáa wàá sí ìwà tó dáa ẹ̀sìn àti ìwà wúbẹ́ ní ṣẹ́gẹ́nì ẹ̀sìn má sọ pé àwọn alùsùn náà àwọn ẹ̀rí nínú wọn tí ọ̀dà òun ni ọ̀dà fún rẹ o kìí ṣe súnà ní ọ̀sẹ̀ gíní ọ̀dà ọ̀dọ́ rẹ̀ lè gbọ́ padà sí kò ní padà sára súnà ẹ̀yìn ìmúlẹ̀nu mọ́sá níbi àga ìgbẹ́nu wọn tó bàjẹ́ ìgbẹ́nu wọn ti. ọ abẹ bẹ́ẹ̀ lóòótọ́ tọ́ba jẹ́ kọ́dà ọba yẹn ló so àmọ́ ṣé súnà láàbù ni àbí òun láàbù torí gbogbo nǹkan yìí ni súnà ti kíni ni ti kọ́ wa ọlọ́mọsá wa kó mi àbú máa dáa fún èèyàn kó sì wà wù ju pé kó ẹ Ada fún ìyàgbọ́ sẹ́kẹ́ni ó sì wà ọmọ wù ọmọ lóàbí yìí kó lọ yìí kó sí ẹ̀sìn lọ torí pé ẹni tí ń wà abó ni gèbèrè ń gẹ́mọ̀ pé wà abó ni wù wọn ò sì ní tẹ̀lé lélẹ́rí bẹ́ẹ̀ náà ẹgbẹ́ kọ́ ajẹ́kùnkùn nìkan náà máa dá but ẹni tí ń se ẹ̀sìn òun ó ṣe rí ibú yóò tún pa àwọn ẹlòmíràn ṣẹkẹni ṣe rí ibú torí pé sì ní àlàyé tẹ bá ṣe fún wọn pé tọ́nà ń fẹ́ náà ní náà ní ọlọ́gbà nìkiri ẹ ẹ̀lẹ́ rẹ nìkan kọ́ sọ fáwọn èèyàn pé irọ́ oríire ni ẹ gbọ́ kó ní ọ̀la oríire ni irọ́ nǹkan tó dáa ni ẹ máa pa á kálẹ̀ ọ̀gbọ́n ẹ̀dàkùn tàrí ọgbọ́ kò sẹ́ni tí ọgbọ́ yóò ní ìsọkúsọ lè sọ òun ẹni tí ń parọ́ nǹkan tó máa sọ létí yóò ní ìsọkúsọ lè ní sọ èmi náà kọ parọ́ ni mí o àmọ́ ìsọkúsọ lọ sọ bọ̀ tó bá sọ fáwọn èèyàn tó máa ń ṣe bí wọ́n ṣe bíbí àníṣì tọ́ọ̀lẹ̀ sọ pé tí mo ní ẹsẹ̀ yí àní ẹsẹ̀ sẹ́ ẹ wà lè jẹ́ ẹni tó bá rí kò síbi tẹ́ lọ yín kò yín wọbẹ̀ ń kó yín wọ̀ rẹ̀ àwọn yóò tún dún lẹ́yìn rẹ̀ náà pé à wọn bá ní sọ̀rọ̀ wòlíì ni ọ̀gá àwọn wòlíì ní sọ̀rọ̀ ilé ọ̀lọ́ wòlíì tó bu háyà ó bu háyà púpọ̀ àwọn wòlíì ti ń kàn ti ń kanlẹ̀ ti ń kan òkè. mẹ́wọ̀n tó bu háyà olùsíró tó bu háyà púpọ̀ wòlíì tí wọ́n yìí ń kalẹ̀ yìí ń kan òkè wòlíì tó ṣe pé bàbá rẹ̀ ní máa bá darí ní máa bá fa àkúnmí rẹ̀ káàkiri àdúgbò bàbá rẹ̀ fẹ́ tara rẹ̀ wà ní jẹ́nà ni bàbá rẹ̀ fẹ́ tara rẹ̀ wà ní jẹ́nà ìyá rẹ̀ ní máa bá gbálẹ̀ ẹnu ilé rẹ̀ ìyá rẹ̀ mọ́ síláṣí rẹ̀ ẹ bá fọ sọ ìyá rẹ̀ fẹ́ tara rẹ̀ wà ní jẹ́nà ni òye tó bu háyà ni olùtò buhaya níbi tí wọ́n ṣe kàrámà tí wọ́n dé kàì ọ̀ọ́ kìnìún òun ní máa ń kó káàkiri bí ẹsẹ̀ ejò lálùkún àfi ṣe kò bókò tí máa fi nà kìnìún náà fàágù wàláì àwọn àbáwọn náà ní wọn sọ báà. délé rẹ́díò àwọn kan ń kówó tí ń se ní ìbá àwọn yóò ti ṣe làákàyè aláì lórí rẹ́díò ẹ ti sọ gbórúkọ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ òsì nígbà ọwọ́ tí ẹ náà wá gba <laughs> <laughs> yọ jẹ́ kọ́ dájú pé irọ́ ni ó dájú pé irọ́ ni ó dájú pé irọ́ lánàá ni pé èèyàn bẹ́ni tẹ́ ń parọ́ fún ọba mọ́ ẹ̀yin tẹ́ ń parọ́ náà mọ̀ ni. ni torí ẹ ọlọmọsá sùwálẹ̀ nílé ọlọmọ sùwálẹ̀ nílé ó sùwálẹ̀ mùsùlùmí dáadáa fa kọjá mọ̀ kí a sì lè tẹ̀lé kó wá jẹ́ àmọ́ ìbàjẹ́ ní ìbàjẹ́ kọ́lọ́kọ́ sí ní rọrùn fún wa ká dínà sí kọ́lọ́kọ́ sí ní rọrùn fún wa ká dínà sí. ẹ ọmọ ń gbọ́ náà ni ọmọ ti di ẹ̀wọ̀n ọmọ ti di ọmọ ti ó ti di wọ́n sí ọlọ́run kò lò ó. ẹ à yorùbá ní kíọ́ta bá rí ibi níbí máa ń wọlé ó ti ń gbòdòdó mọ̀ máa lò ó kó lè tibẹ̀ sórí rẹ̀ ọlọ́mọdé á sórí ọlọ́mọdé á jòkó àti lásán mọ́jà bá wọn ìjòkó bí tẹ́tí sórí ilé lásán ká má jẹ́ pọ̀ àwúlò fún wa ọlọ́run sì ti wá bẹ́ẹ̀. last question. Ah, ayàká ti béèrè ti pẹ́ àsìkò lè ti tó. Olùgbọ́n mi kan sọ pé tí àsìkò mọ́tò ìwà ti wọlé. ọlálàáfíà ọ̀tọ́ lálàáfíà yìí àwọn èṣù máa ń àsìkòtọ́ máa ń bọ́ ọ̀ta ẹ́rì pé àwọn oníṣẹ́ ibi ooru náà náà máa ń gẹ́nu àwọn èṣù ogbó tí wọ́n gbúdọ̀ bá fi ń bọ̀ wọ́n ṣe kẹ́ni wọ́n jáde ta lẹ́bi fi á ní pé ká máa fáwọn ọmọ wọlé lásìkò díẹ̀ bá ti lọ fásitì kẹ́ni ọkọ̀ wọn jáde bọ̀ ṣùgbọ́n ìtàn wà ní mọ́ńlá sí ikọ̀ ọ̀tọ́ máa fi lọ lé lẹ́sìn so ọ̀tọ̀ ti àwọn ìṣúlẹ̀ lè má fi wọlé àmọ́ aburú yẹn ní torí àsìkò tó ń jáde bọ̀ yẹn náà ń jáde bọ̀ àti kíni tóògùn tóògùn ẹni kú ọmọ ẹni mú okù gbà torí ẹ ẹ mọ̀ lọ jẹ́ wọ́n pàdé yìí o wọ́n bá ti wá wà àtàkà lóko bá ti wọ̀ bí wọ̀ so tẹ bá jáde lẹ́yìn wa sí aburú so ọlọ́pàá obìnrin. mi gbọ́ o ẹ bá a gbọ́ ẹ bá a gbọ́. Bring ti yé sí àti gbọ́ yẹ́ yìí náà bísínẹ́sì kí bísínẹ́sì ni orí ibú fasos olùsí ní bísínẹ́sì ni ọ̀la ẹ má sọ máa o ẹ má sọ kí ni ìtànjẹ ni o bísínẹ́sì ń bẹ ń tàbá nísìn láyé ìbò ti kó dé ẹ̀yìn náà sì ń gbà àbá bí ẹni tí ń gbagbá tí ń gba tí ń ti pọ̀ tí wọ́n ń kó wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí ní eré ihu òwò tẹ́ ìbàjọ́ ṣe papọ̀ èrè yẹn wà fixed èrè yẹn ní ọ̀gbọ̀rọ̀ já sí pé ní tẹ́ fixed yẹ fixed yẹ tẹ́ẹ̀ máa fixed yẹ ní ẹ thirty seventy fifty fifty forty sixty twenty eighty Then ntẹ̀lé sẹ́mu kọ̀bá wa jẹ́ two hundred thousand lọ́wọ́lé health share ní agreement percentage tẹ́ bá ní kọ̀bá jẹ́ fifty thousand lọ́wọ́lé health share ní percentage tó tó kéré mo rò kó clear. bẹ́ẹ̀ ṣe ń ìyẹn lè mú wa àmẹ́yẹ báyìí gbà business kì í business wọn náà wà ti ó o èkejì rẹ ló ṣe ọlọ́run níjà ṣègùn lórí rẹ so ẹja délẹ̀ ẹbẹ̀rù ọlọ́run so ìyẹn aburú kanu ó túnmọ̀ kó jẹ́ tó bá jèrè tó pọ̀ tó bá jèrè tó pọ̀ wọ́n á fún wọn tó lówó ní ìsàmọ́nì kí wọ́n pé àwọn jẹ twenty million wọ́n á fún wọn ní two hundred thousand wọ́n ní ìjẹ́ náà ti dùn kí alábìlélá ilé ọdún yìí máa ṣe ṣo ẹgbẹ́ gọ́ngọ́n wọ́n mi dáwọn jẹ́ ọmọ ìdá kan mi aburú ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó fún ọ twenty thousand fún ọ ní bá thousand níjọ́ tó máa sọ́ọ̀tì nǹkan ti rówó àwọn náà tún máa dààmú kí wọ́n fún ọ nítorí pé wọn fẹ́ jẹ̀bi rẹ̀ nítorí àdéhùn tí wọ́n jọ ní owó islam ni tí islam la lè ṣe papọ̀ tánpẹ̀ ní ṣẹ́ríkà àbí irú òun èyí tẹ́fẹ́ ṣe mùdọ́rábà nìyẹn ṣẹ́ríkà ni pé ẹjọ́ lówó ẹjọ́ ṣe náà but mùdọ́rábà ìwọ ló kówó kalẹ̀ èèyàn máa lọ ṣe bísínẹ́sì wa mùdọ́rábà tó kó sí so èyí tó bá wọlé màdéjì lẹ́fìpín sọ́jọ́jì bá ṣẹ̀ dé náà nìyẹn oniga kankan àwọn náà fara wa gba wàhálà tó bá jẹ́ pé owó bá tún sọnù àbí gbogbo owó ni fáwọn ìlànà lẹ́nu ṣe owó nígbà tí wọ́n sọ́ọ̀tì wọn ò jèrè owó tó dínkù sí three hundred thousand three hundred thousand náà lọ gbà ó ọgbọ́ ìgbọ́dá nígbà tí àwọn agbèrè ẹ̀bà wá mo rò pé oníbèrè ọ̀gbánù bèrè rẹ̀ o so so ti yé torí ìdí yẹn aburú ni kọlọ́wà kọsọ́ wa kó bẹ̀rẹ̀ àwọn yẹn ṣe àwọn yẹn dẹ̀ ti kó sí àwọn kan ṣe bí ọdún bíi bí ọdún bíi mẹ́jọ sẹ́yìn nísìn wọ́n ṣe rẹ̀ wọ́n àwọn àkiri bẹ́ẹ̀ táwọn yẹn ṣe ọdún ẹ̀sẹ̀ jáde lò bóyá lẹ́nu yìí tó fi ń bèrè ó ti yé àwọn èèyàn ṣe mo láwọn tí wọ́n ṣe tí mo mọ̀ tá a lè sọ fún ọjọ́ náà lọ pé ẹ kú òun bẹ ẹ mọ̀ sí i wọ́n rò pé torí pé àwọn olówó lọ́wọ́ à ń pẹ́ gàmà mi ìgbà tí ìyá rẹ̀ dé jẹ̀mọ́ òru wọn gbọ̀dá ọ̀ yìí wọ́n dá ìyá yẹn yìí ìbáwọn pé mẹ́ àbá ara ẹni tó lówó bẹ̀ tó ṣe pé kò ṣe bísínẹ́sì mọ́ kò ṣe owó yẹn nìkan gba àdìkọ́nù lóṣooṣù ó tún ṣe ó tún ṣe báwọn fámìlì rẹ̀ àwọn òbí rẹ̀ ó ṣe fún wa kò ṣe owó tó kò ṣe bísínẹ́sì owó bá ni yóò gba one hundred and thousand lọ ni yóò máa gba kiri kò káàrí náà àwọn kàtà wọ́n bá yí wọn lágbòdà náà wọ́n yí wọn lágbòdà náà ìjọba ní wọ́n gbọ́dọ̀ sí bísínẹ́sì yẹn nítorí pé wọ́n ní bísínẹ́sì kan tẹ́lẹ̀ ń se tẹ́lẹ̀ náà owó yín náà ni wọ́n ń se kí ni wọ́n ń fún wọn yín àwọn ti ń fowó sí ti wọ́n lọ. so bí yẹ wá ti sọ̀pọ̀ wọn. owó bá nígbà tí ìjọba stọọpù yín mọ́tò ẹ̀kẹ́ lè kó tó wà lẹ̀ jáde kí n fáwọn èèyàn lówó níyàn mẹ́wàá lápẹ̀júwe èèyàn méjì rówó gbà àwọn yòókù ṣùgbọ́n alákàlà àwọn ọmọ ó dàlí kí ábàkẹ́ tó gba ọtí ọlọ́kọ̀ọ́sọ wa mẹ́ bẹ́ẹ̀ ni pé ló jẹ́ kíkẹ́ tó ṣe ẹ máa béèrè èyí tà tí àfàtẹ́bí lọ rẹ̀ náà bá mọ̀ yóò ṣe kí ni yóò lọ ṣèwádìí yóò fi mọ̀ pé kí ni ṣe Islam lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ mí nǹkan tó yẹ pé sí ilẹ̀ wa clear táwọn àlèmọ́ jẹ́ ẹ̀jẹ̀ lójú ẹsẹ̀ tó bá padà yá tó lọ sí rìsáàsì yóò padà gẹ́tì yóò dẹ̀sà láyé fún bí kàn yín ṣe rí lélẹ́ yìí ọlọ́kọ̀ sọ wa bẹ́ẹ̀ àwọn kan náà máa ń ṣe kí ní dnld nld glld àbí ẹ ti máa oríṣiríṣi wọn ní gbẹ káàkiri nàìjíríà ogun lọ́la wọn ń ta òkúrọ́ wọ́n ń tó gun òbí wọn tó gun àwọn ẹ jẹ oríṣiríṣi lè bá we eat riba well, well. So, aburú wa mẹ́rin láì láyà tó máa sọ ní sí. Ẹjọ́ lọ́dọ̀ obìnrin ẹjọ́ ìdáàbò lẹ́yìn rẹ̀ àmì dáhùn tọ́ sẹ́yìn gbọ́ yí ẹ̀yìn tó àmì ẹ̀bá ń bèèrè ẹ̀ gbọ́ wọn síkùn bí àgbà o ó ti yé torí pé ikùn àgbà mi ń wú ọ̀rọ̀ tó fi síkùn lè dìgẹ́ ni ìjọ ọmọ owó gbéyàn báyìí sàbúrú nọ́ẹ̀sì islam bẹ́ta ti kí ni tàtú báyìí àti yẹn bú yín sí o kò bú yín sí o ìpìlẹ̀ ni pé téèyàn bá ti sẹ̀ ní èèyàn máa túbà ìtúbà àwọn nọ́ọ̀sì ni yóò jẹ́ orí yín lẹ́nu ire kọ bá wàá bu yín nísìn na bá kàrà yá náà yóò ṣe kíni so àti pé ìtọ́wá súnmọ́ dị pé kò ní bu yín ìtọ́ súnmọ́ ni pé kò ní bu yín a sọ àwọn nísìn gbàdúrà pé àdínyẹn gọ̀ ṣé kò wá ní ọ̀gá ẹ̀ṣọ́ ọzọ bí a ṣe ń wò ńlá ọba yẹn lọ́wọ́ sí kí sọmọ gidi bẹ́ẹ̀ ṣe ẹ ọ sọ̀rọ̀ sí mi yóò ní ma. sẹ́gbẹ́ aburú ń ta káàkiri àwọn èèyàn ní láìkì yẹn torí ìdí ẹlẹ́yìn ẹ lọ bẹ̀ẹ́ ẹ ní wọ́n dùnú pé ẹ kọ́ sí ní sẹ́kì mo sọ̀rọ̀ kan sọ sí yóò ní ìyìn dẹ́ ẹ mọ bí ṣe bẹ̀yìn torí nǹkan fẹ́ kọ́ dàbí pé kó tó bí yín mú bóyá ẹ̀ fura mà tẹ́lẹ̀ ọ̀tẹ́ bá tẹ̀ wá fura mà bẹ́ẹ̀ tẹ̀ fura mọ́ gbé kí n ṣe kí ni kí n apologize musa sọ̀rọ̀ ìfẹ̀kẹ́ mo kasị kan sí níjọ́ ẹlẹ́ mọ́kà ní pítsọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n á ní kí ọrịa. yẹn ẹ mọ́ wọ́ọ́rí ó yẹ kẹ́ ẹ ti ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ tó ah, wà náà yẹn sí ẹ tí mo ti rò pé ẹ fura ni mi ti bísí mo sì máa ń ní ìdíyàn ọ mi ẹ bínú kó